وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد آمين. كما صليت على آل إبراهيم آمين. إنك حميد مجيد آمين. وبارك على محمد آمين. وعلى آل محمد آمين. كما باركت على آل إبراهيم آمين. إنك حميد مجيد آمين. الحمد لله عم بيرون وبا pẹ̀lú àánú ẹ̀ wípé kó fi ìbùkún sí àwọn ìpàdé èyí tí ó jẹ́ ìpàdé tuntun tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú wa nínú ètò wa ìta ń pè ní ètò Iqra hmm. ètò ìtọ́já sí wípé a ń fi wá ìsúnmọ́ Ọlọ́run Ọba aláàánú jùlọ àwátá fẹ́ máa sọ̀rọ̀ níbẹ̀ àti gbogbo àwátá àjọ kúra wájọ sínú stúdíò tá fẹ́ máa gbé ọ̀rọ̀ Ọlọ́run Ọba jáde tá a dẹ̀ máa gbé ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu àfẹ́ máa gbé lárugẹ sáyé àìníran kan yí pé a ń sí ìjókòó yìí a fi ń wá ojú rere ọlọ́run ọba ni a fẹ́ máa sọ díẹ̀ nínú àwọn díẹ̀ tí ọlọ́run ọba fún wa mọ̀ nínú mímẹ̀sìn Islam láti fi lè gba àwọn èèyàn lẹ̀ kúrò níbi àìmọ̀ kan hmm. lọ síbi ìmọ̀ láti gba àwọn èèyàn kúrò níbi ẹbọ ṣíṣe àti bídá lọ síbi tawhid àti sunna nabi sallallahu alaihi wasallam láti lè ṣàlàyé kí ni torí tí ọlọ́wọ́n bá fi dáwà ẹ̀dá ènìyàn sórí ilẹ̀ ayé kí ló fà tá fi wá sáyé hmm. torí pé àwa ènìyàn tí a dáwà sórí ilẹ̀ ayé yìí ọlọ́run dáwà nítorí nǹkan kan ṣùgbọ́n àwa ẹ̀dá ènìyàn nígbà tá dáyé tán nǹkan tọ́lọ́wọ́n bá ọ̀dáwà pé káwá la focus hmm. ládẹ̀ mójútó hmm. bẹ́ẹ̀ ni báwa ti ń súnmọ́ ọlọ́wọ́n ọba bá ti ń wá ìsúnmọ́ sọ àlàyé láti máa ṣàlàyé ẹ̀sìn islam àwọn sẹ̀ríà tí ànábì wa mú wá sallallahu alaihi wasallam bá ti ń fi ń wá ìsúnmọ́ ọlọ́wọ́n ọba yìí bẹ́ẹ̀ náà ni mo gbà wípé gbogbo ẹ̀yin olùgbọ́ mi tí ẹ̀ ń gbọ́ mi báyìí tẹ́ jẹ́ ni ìbùkún tẹ́ jẹ́ ni olóríire ẹ̀yin èèyàn tó já sí wípé ọlọ́wọ́n ẹ̀ ń gbọ́ láti fi wá ojú rere ọlọ́run ọba ni mo wá ń bẹ ọlọ́run ọba láàrin jù lọ wípé kó fi gbogbo èròǹgbà yín kó fi lè yín lọ́wọ́ èròǹgbà méjì náà ni kò ju méjì náà lọ táyé àti tọ̀run èròǹgbà yín láyé òun náà ni pé kẹ́ ẹ lọ ayé ìrọ̀rùn ọlọ́run ọba gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi báyìí ayé ìrọ̀rùn lẹ́lò ẹni tó yẹ pé gbèsè ayé rẹ̀ ọ̀rọ̀rùn tẹ́lẹ̀ kó tó máa gbọ́ wa yìí bó ṣe ń gbọ́ wa yìí à ń ṣe àdúrà fún ayé pé ayé rẹ̀ tí ọ̀rọ̀rùn tẹ́lẹ̀ ọlọ́run ọba kó jẹ́ kó rọrùn fún ẹ bákan náà ẹlẹ́ẹ̀kejì ó náà ní orí ọ̀run ó náà ní orí àlàáhírọ̀ orí tá lọ dé bá ta bá kúrò láyé tán eléyìí náà à ń bẹ lọ́run ọba kó fún gbogbo wa lélẹ̀ yẹn náà méjèèjì náà ló kí èèyàn lépa rẹ̀ nínú ẹ̀sìn Islam bá a bá ti fi ọwọ́ ọ̀tún mú kan ká sì fọwọ́ kejì náà mú kejì mm. ká máa lé orí ayé ká sì máa lé orí alkiyama ànábíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní àdúrà tó lágbára jù tó kó gbogbo orí ayé àti tọ̀run dání òun náà ni rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban òun náà ni ayá yìí tó jẹ́ sí pé àdúrà ayé ń bẹ́ẹ̀ náà ni àdúrà ti ọ̀run náà wà ń a kò gbọ́dọ̀ jẹ́ kí ìkánú méjèèjì kò kó báyẹ̀ kéèjì mm. méjèèjì kó máa wà lọ́dọ̀ mùsùlùmí náà ni ṣẹ̀ríà islam mú wá ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nínú ètò yìí mo gbà pẹ́yìn náà fi gbígbọ́ tẹ́ ń gbọ́ yìí ẹ fi ń wá àsùnmọ́ ọlọ́run ọba aláàánú jùlọ ṣùgbọ́n ẹlọ́mọ bẹ́ẹ̀ tí ń gbọ́ yìí kọ̀ọ̀rán tán o ó dìgbà tẹ́ ẹ bá tó lóun ẹ bá ń gbọ́ nígbà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 kí wọ́n tẹ̀sán wípé ànábì wa Muhammad sọ́lọ́wọ́ gbé kalẹ̀ fún wa tọba ti wá wà nínú ẹni tí ń lo àwọn nǹkan tó ń gbọ́ ní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 gbogbo ẹnikẹ́ni tí bá ń wà nǹkan kan lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ́kọ́ ṣètò ọlọ́run ọba fún náà bákan náà ẹnikẹ́ni tí ọba ti wá tẹ̀lé àwọn nǹkan tí ń gbọ́wọ̀n wọ̀nyí mm-hmm. ẹ̀rọ ọmọ pẹ̀lú wa rẹ̀ ní ẹni tó sọ́ọ̀tì láwọn àkáǹtì mm-hmm. ẹ̀ sí ẹ̀rọ ọmọ yìí pé ká gbọ́ ká tẹ̀lé òun ẹ ń bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run àbí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó bá mú un lò ìlúwa rẹ̀ ó náà ni ẹni tó jèrè lọ́dọ̀ ọlọ́run ọba mm-hmm. tó bá lè ti jèrè lọ́dọ̀ ọlọ́run ọba ó súnmọ́ púpọ̀ kódà ó ti jèrè lọ́dọ̀ ọmọ ìdá dámọ̀ náà nìyẹn ọlọ́run ọba fi rinlẹ̀ fáńsátù ní sáyà fọ́tí sí ọlọ́run ọba sọ wípé. walaw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 tí wọ́n á gbọ́ tán tí wọ́n ṣepá gbọ́ lásán àgbọ́gbọ́n tí bí ewúrẹ́ tí máa ń gbọ́rọ̀ tí ó gbọ́n tí ẹ̀ pàlàpàlàpàlà tí ó sì lọ ọkọ̀ gbọ́ ni o eh, àwọn ẹ̀dẹ́ ènìyàn kan ń bẹ ewúrẹ́ san ju wọ́n lọ bọ́ bá ṣe ká ìta àwọn ẹ̀dẹ́ ènìyàn kan kò ní dáhùn o mọ́tọ́ bá sọ̀rọ̀ fún àwọn ẹ̀dẹ́ ènìyàn náà kò tún ní gbọ́ ẹni pé ọ sọ̀rọ̀ fún kọ̀gbọ́ ó ṣe ká ìfún kọ̀gbọ́ hmm. níta àti pé ewúrẹ́ san ju wọ́n lọ ni pé ọba sọ̀rọ̀ ewúrẹ́ tí ọba gbọ́ tọba sọ ká ìfún yọ gbà bí ò ní gbọ́ ah, yọ gbà àti pé àwọn ewúrẹ́ gbọ́n wọ́n nílà ká ìjà àwọn ẹ̀dẹ́ ènìyàn kan lọ hmm. ọlọ́mọba ní tó bá jẹ́ sí pé ńgbà tẹ ẹgbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ẹgbọ́ lágbọ̀gbọ́n tínú wa àtọ́ànà ẹ̀tẹ̀lé ẹ ti gbọ́ ẹ̀tẹ̀lé irú yìí làkánà khayran lahum wa aqwam tẹ́ ẹ bá gbọ́ tẹ́ ẹ̀tẹ̀lé ní kì bá lóore fún yín púpọ̀ ẹni pé orí wà ń bẹ fún yín hmm. ẹni tí bá ń gbọ́rọ̀ tí bá ń tẹ̀lé ọlọ́mọ pé orí wà ń bẹ fún hmm, hmm. ẹni pé tí wọ́n bá ní ta ló lóore ta ló sì déédéé oore òun náà lẹ́ni tí ń gbọ́rọ̀ ọlọ́run tí ń gbọ́ra ìnẹ́bí tí sì ń tẹ̀lé ìjọba níta lórí ń bẹ́nu gbèsè ayé ìwọ nìkan ọ̀nà ọ̀rẹ́ tó mm-hmm. tí wọ́n bá níta ní olórí láyé tí ó tún lórí lọ́run òun náà lẹ́ni tí ń gbọ́ ọ̀rọ̀ lọ́run tí ń gbọ́ra ìnẹ́bí tí ó dẹ̀ tẹ̀lé nàám eléyìí àyà kan nù ní sọ́látì nìta àfọ́tí ẹjọ́ ká tún padà lọ sí sọ́látì lẹ́nfàl àyà 20 títí dé 22 ọlọ́run ọba sọ pé يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. Oh you believe, obey Allah and His Messenger. and turn not away from him while you are hearing. ṣe bá ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì ẹ ẹ má kàn sí ikún sí ọ̀rọ̀ ọlọ́run ọba àti ọ̀rọ̀ ànábì wa Muhammad. wàlá takùnù kẹlẹ́bí na kọlù sami'na wa hum la yasma'un. and be not like those who say we have heard but they hear not wọ́n ní ẹ má dàbẹ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn kan tí wọ́n ń gbọ́ tí wọ́n lò wà hum la yasma'un àwọn òní tí wọ́n ní pé wọ́n lò ẹ má dàbẹ̀ gẹ́gẹ́ bí àwọn kan tí wọ́n ń gbọ́ ṣùgbọ́n tí wọ́n tẹ̀lé. inna sharra dawabbi inda Allahi summul bukmul ladhina la verily the worst of moving living creatures with Allah are the deaf and the dumb who understand not. Eh, àwọn méjèèjì wọn wọ̀nyí òun náà ni wọ́n fi àwọn tí wọ́n bá ń gbọ́rọ̀ ọlọ́wọ́n ọba tàbá ń gbọ́rọ̀ ànẹ́bì tí wọ́n sọ níbẹ̀ sí sọlọ́bà tí wọ́n wá lò wọ́n fi wọ́n wé odi àti ayaya hmm. odi àti ayaya wọ́n wá ròyìn odi àti ayaya nínú ayaya yìí kìí ṣe ìwò odi tó ń gbọ́ mi ní ọ́n bá wí o hmm. ìwò odi tó ń gbọ́rọ̀ ọlọ́run tó ń gbọ́rọ̀ ànẹ́bí tó ń fọ́lù rẹ̀ onílàkáyè ní ọ́ ìwọ ayáyá ìwọ kí ń bá wí o hmm. ayáyá ń bẹ nínú àwọn èdè ènìyàn tí ń sọ̀rọ̀ hmm. odi ń bẹ nínú àwọn èdè ènìyàn tí tí ń gbọ́rọ̀ ṣùgbọ́n tí ọba ti gbọ́rọ̀ ọlọ́run ọba bàbá bá gbọ́ tí ọba tẹ̀lé ẹ lọ sọ fún pé odi nìwọ̀nyí ni pé gbogbo ẹni tí ọba ti fọ́lù àṣẹ ọlọ́run tí ó fọ́lò àti ànábì alayhi salatu wa salam tá a bá ròyìn ẹ̀ pé odi ni wọ́ọ̀ì tí a bá láwọn odi dà ọ̀yẹ̀kọ́ máa náwọ́ ẹ̀ sókè tí a bá láwọn ayáyá dà tí wọ́n mọ̀ ọ́rùn wọlé sọ̀rọ̀ ọ̀yẹ̀kọ́ máa náwọ́ ẹ̀ sókè lọ́wọ́ sọ pé asumul bukmul ladina la ya'qilun They are and dumb, they not understand. Bẹ́ẹ̀ni, báyìí ni ẹ̀yin onílàákàyè ènìyàn, ẹ̀yin ẹni ọlá, mo tún kí ń káàbọ̀ sínú ètò tá a wà nínú àwọn kan tó wà máa gbọ́n bẹ̀rẹ̀ olùgbọ́ ọ̀run. Bí a sọ díẹ̀ fún ẹ̀, àìlè sọ, wọ́n gbà tó bá ń tẹ̀síwájú pẹ̀lú wa yóò máa clear sí ọ yóò máa hàn sí ọ yóò máa sí mm. payá ètò yìí yóò máa sí payá kí ni àkíkà ìsìn ìgbà kí mo pè

bí ọ̀dà gẹ́gẹ́ bí ànẹ́bìtẹ̀ mọ́ wá sọ́lọ́mọ́ nínú ètò yìí ọ ma ma bẹ́sìn Islam ṣe wá original ìṣe fake eh, ìṣe fake báwo la ànẹ́bì ti ṣe sọ́lọ́mọ́ báwo lọ́lọ́wọ́ bá ṣe pa ànẹ́bì láti rẹ̀ a ma ma ẹgẹ́ bọ́lọ́wọ́ bá ṣe fi rán ànẹ́bì rẹ̀ sọ́lọ́mọ́ ó ní ma Islam ẹgẹ́ bí ìgbàṣegbé wa hmm. ìgbàgbé wa bàbá délù kan ní ìsìn ọba bẹ́ntì islam ti wọn lọ mm. tún délù ní ọba bẹ́ntì ha sánà bí wá yàtọ̀ síra wọn ní mm. kọ́ yàtọ̀ ìyẹn bí wá yí pé ibi tí ẹ̀sìn ti wá sọ́dọ̀ àwọn àlò tí gbogbo ẹ̀ ti takora wọn kì í sojú kan náà nìyẹn bí wá lẹ̀sìn ti wá àtọ̀dọ̀ ọlọ́wọ̀n ọba ní tálàfin náà anábì wa Muhammad a máa mà nínú ètò yìí ojúlówó ẹ̀sìn islam kí ni mo pé ojúlówó èyí tọ́lọ́wọ̀n ọba ròyìn inú sọ́tọ̀ alẹ́ àmọ̀ràn àyà 19 pé إن الدين عند الله الإسلام Truly, the religion with Allah is Islam. Ìwọ́n náà wáyà yẹn bó ṣe mọ́ níwọ̀n báyìí. Hmm. Ọlọ́run bá sọ pé lọ́wọ́ mọ̀ dájú sáká ipé ẹ̀sìn gágágágá. Hmm. Àdínú bẹ́ẹ̀ ni, òun náà ni ìyàláyà àwọn ẹ̀sìn. Hmm. Ẹ̀sìn tààlẹ̀kù lẹ́sìn gan-an. Àwọn ẹ̀sìn pọ̀ ṣùgbọ́n ẹ̀sìn gidi táa mọ̀ pé ojúlówó ẹ̀sìn nìyí tó jẹ́ sí pé ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run gan gbà pẹ́sìn ìdígbò mm-hmm. ọlọ́run náà ló fi rán àwọn ànábì rẹ̀ mm-hmm. alayhi salatu wassalam tẹ́bá ní kí ló kọ ẹ̀sìn náà ọlọ́run làmọ́lẹ̀ fún wọ́n tún fún wa ní alifu wà mm-hmm. al-islam ọlọ́run ò ní al-islam the authentic religion is islam ẹ̀sìn tí ó wà lọ́dọ̀ ọlọ́run ọba òun náà láwọn ṣàlàyé fún wa nínú ìtìwọ̀ kìí ṣẹ̀sìn èsì tí ń bẹ lọ́dọ̀ àfáà báyìí ṣé ò báyìí ìmáàmù báyìí ọ̀sìn ń bẹ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba láàmà gbọ́ nínú ètò yìí nínú àwọn kẹtẹ́ tó máa gbọ́ nínú ètò yẹn lògbọ́ wa ní àpọ́nlẹ̀ náà ni pé yọ́ máa ṣàlàyé maqam iyyaka na'budu wa iyyaka nasta'in hmm. yọ́ máa ṣàlàyé ààyè hmm ìbùbá ẹ̀sì lè pè ní ipò náà ipò tá a máa fi ròyìn ìyáka náà àbúdú wa ìyáka ọlọ́wọ́ bá sọ náà pàṣọ́tò fàtí àyàká ọlọ́wọ́ bá sọ pé ìyáka náà àbúdú wa ìyáka náà نستعين You alone we worship and you alone we ask for help. Ẹ̀wọ́n náà gbọ́ ìtumọ̀ àti àtúmọ̀ ara ẹ̀. Mm-hmm. You alone, ìwọ nìkan ṣoṣo lára máa sìn. Mm-hmm. You alone we worship. Ẹwà ń wí báyìí tó ń pè ìwọ nìkan, sọ̀rọ̀ pé ṣoṣo wà ń bẹ̀. Èlò ní ṣoṣo, ìwọ nìkan ṣoṣo lára mm-hmm. máa sìn ó fi yáyé pé kò sí nǹkan kan tó yẹ ká tún ṣèjọsìn fún àyàfi ẹyọ kan ṣoṣo yẹn ta ló ń tọ̀hún àwọn tòtò wá dákẹ́ mẹ́ wá iyyaka nasta'in ìwọ nìkan ṣoṣo láàmà kọ́rọ̀ wájì hmm. ìwọ nìkan ṣoṣo láàmà gbọ́kànlé hmm. ìwọ nìkan ṣoṣo láàmà ránkà sọ́dọ̀ rẹ hmm. ìwọ nìkan ṣoṣo láàmà fẹ̀yìntì ìwọ ní gbogbo bàtàbá ti makama hmm. kò sí láti makama lábábá náà ni mo ti di yorùbá makama yẹn ni pé ipò hmm. àbí ká pé rank àbí hmm. level tí ọ wà ẹni ètò yóò máa ṣe kí àwọn awó lọ́wà ní iyyaka na'budu wa iyyaka nasta'in tí gbogbo mùsùlùmí lọ́wà ń bẹ̀ gbogbo mùsùlùmí ní wípé iyyaka na'budu wa iyyaka nasta'in ìmọ̀ sí ẹwà nípò ń bí gbájọ́ lọ pé i am a doctor ìgbà 17 times lóru lójúmọ́ hmm. ìgbé ìyáká náà àbòrò wáyé nígbà tí a rí bíi i am a doctor i am a doctor nígbà 17 times tí ó sì kò ní certificate primary lọ́wọ́ yàmọ̀ hmm. yàmọ̀ wípé kí ni túmọ̀ i am a doctor tó ń pa ní ẹmọ́kọ ọmọ ìmọ̀ ní kí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láyé lóde òní ó yẹ kí wọ́n gba ìyáká náà àbòrò lẹ́nu ẹ̀yìn kíkọ́ mọ́ torí pé kò sí fẹ́tọ̀ láyé àwọn àtàrà yìí maqama yìí ìyáká náà àbòrò wáyé ìyáká náà wà lọ gbọ́ olùwọ́ mi ìwọ tí ọlọ́wọ́n bá bá sàánú tó bá yẹ practice tó lè lò nínú gbèsè ayé rẹ tó lò nínú gbèsè ayé rẹ tó lò màkọ́ọ̀mù iyyaka na'budu lọ fọkàn balẹ̀ wípé ó ti gba orí àlìkìyàmù ó ti gbà lọ́wọ́ mm-hmm. mm-hmm. practice màkọ́ọ̀mù iyyaka na'budu mm-hmm. mo ti dá méjì báyẹn ìyẹn ni pé ìwọ mùsùlùmí tó ń gbọ́ mi ìwọ tó sì ṣe mùsùlùmí náà tó ń gbọ́ mi tó ń ranka bọ́ fẹ́ ṣe ìsìláàmù tó o bá practice maqam iyyaka na'budu lásán mm-hmm. ẹni pé ìrẹ́ nìkan ṣoṣo láàmà sìn mm-hmm. lọ máa fọwọ́sọ̀yà yìí pé o ti mú àlìjẹ́nà lọ́wọ́ báyìí mm-hmm. bákan náà ẹni tí ọlọ́run bá bá ṣàánú tó bá lè practice maqam wa iyyaka nasta'in irú ẹni bẹ́ẹ̀ náà ká máa sọ fún yí pé o ti fọkàn balẹ̀ kúrò ní gbogbo wàhálà yìí torí pé wọ́n yí aka nàstàáyín ìwọ́lọ́wọ́ ọba nìkan náà ló nínà lọ́wọ́ wa hmm. tí ẹ̀bá dẹ̀ ti gbà bẹ́ẹ̀ tó náà bábá ti ràn yàn lọ́wọ́ kò sí wàhálà na gbogbo nǹkan rẹ̀ ọmọ ẹjẹ́ rọrùn fún ẹni tó náà ọba ọ̀ràn lọ́wọ́ ní máa ṣòro fún ẹmá ní kìíní yẹn ọmọ yìí sì fún púpọ̀ ọlọ́run ràn lọ́wọ́ ni ẹmá na'budu wa iyyaka nasta'in nasta'in. You alone we worship and you alone we ask for help. Náà, eléyìí ni nǹkan kejì tí a tún máa gbọ́ nínú ètò yìí. Ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tí a tún máa gbọ́ nínú ètò yìí. Òun ni pé ètò yìí yóò sọ wá dọmọlúwàbí kí ni mo kẹ́ yìí ẹni mẹ́wọ̀n pé sẹ́rú ni wá tẹ́lẹ̀ ah ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ẹrú ni á báyìí torí wípé a fọ́lọ̀ ọlọ́run ọba a sì fọ́lọ̀ ọ̀rọ̀ ànẹ́lùmọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ju àlùkùránì sẹ́gbẹ̀ kan tó ju súnà sẹ́gbẹ̀ kan tó ní táwọn bàbá ń ṣe lámàṣe lámàṣe wá ṣe lámàṣe ti kọ́là ṣe é kù kan ní kọ́là lẹ́fà kan sọ ní kíní tó bá yẹ́ sí pé dámù kan lọ́sọ báyìí mm. kíní kan lọ́sọ báyìí wàlíyù kan lọ́sọ báyìí síhù kan báyìí lọ́sọ báyìí tọ̀ ikọ̀ kan lọ́sọ báyìí tó bá sì lè já sí pé ọba ti lè lọ bá nì kí ló kọ rẹ ẹ̀rù ni ọ ètò yẹ ọ̀tọ̀ ọ̀dọ́mọlúwàbí pé a gbọ́dọ̀ jẹ́rú fẹ́ni kankan mm-hmm. ọlọ́run nìkan la gbọ́dọ̀ jẹ́rú nígbà wo la máa jẹ́rú fọlọ́run ọba àti fún ànábì rẹ̀ àrí sọ́láàtì wàsàlám ìyẹn ni pé a máa tẹ̀lé àṣẹ tọ́lọ́run ọba bá pàṣẹ náà lọ kọ̀ọ̀án mm. a sì máa tẹ̀lé àṣẹ tánàbì pa kì í ṣe pé ẹ̀dá ànábì la jẹ́rú fún ajẹ́ ẹrú fún àṣẹwó àti ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ já okùn ìjẹ́rú kúrò ní ọrùn rẹ̀ hmm. àbíkọ́ ọmọ gbọ́gbé ètò báyìí ètò yìí ọmọ ṣàlàyé bówó láti dọmọlúwàbí hmm. táà ní máa tẹ̀láwọn àfáà gọ́gọ́gọ́ táà ní máa tẹ̀láwọn ṣéwò bí ẹran táàní máa dàbí àgùntàn táàmà tẹ̀lé wọn bí ẹni tí ó ní láàkáyì hmm. ká padà sínú ọ̀rọ̀ lọ́hùn ká padà sínú ọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá wá sí báyìí olúwa náà ni ọmọlúwa ní ọlọ́wọ́ bá sọ pé wọ́n máa yóò fẹ́ ńlá wa faqad faza fawzan azima. ẹnikẹ́ni tó bá tẹ̀lé ọlọ́run ọba tó tún tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti jẹ èrè tó jẹ́ sí pé kò sí èrè tó tóbi tó máa láyé. And whosoever obey Allah and his messenger, hmm. he has indeed achieved a great achievement. Tí wọ́n náà fẹ́ àṣífò hmm. e, e, èrè ńlá tó tóbi tó báyìí tó bá fẹ́ àṣífò hmm. ẹ̀ kò ní ìdí wàhálà nǹkan méjì náà lóòṣè. Sábà pé gbogbo tí màá fi jọ́sìn fọ́lọ́wọ́n ọba hmm. mo gbọ́dọ̀ rẹ́rí ẹnu ọ̀rọ̀ lọ hmm. tàbí kí n rẹ́rí ẹnu ọ̀rọ̀ ọba ti lè ṣe lè òsì jèrè ló jẹ́ sí pé alùsùnà jèrè púpọ̀ hmm. bí alùsùnà bá ṣiṣẹ́ ẹyọ kan náfìlà ọ̀pá méjì péré tó bá pírátìsì súnà ànábì ń bẹ ló sì fọ́lọ́ àṣẹ ọlọ́run ọba ń bẹ èrè tí ó jẹ́ ń bẹ kì í ṣe gbẹgbẹgbẹgbẹ kò sí kọ̀m̀pìà àfáà sí ìwùtọ́wọ́nú alúwa ọlọ́dún méjìlá kò sí kọ̀m̀pìà torí pé ọlọ́run ọba فاز فوزا عظيما kí ni ó béèrè yìí fún wa wà máa yóò tẹ́ aláha wọ́rọ̀ mọ́jẹ̀mọ́ àti jàwáwẹ̀ ló fi jásí pé rẹ tó ń tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam wọ́n tẹ́ àsìkò yìí kí ọkọ̀ oríire pé wọlé ni tó jèrè tó tóbi jù mm. kó dàgbà jásí pé sí ń pàdésí súnà yẹn ọ̀ lágbára láti ṣe é pọ̀ mm. díẹ̀díẹ̀ ló ń ṣe díẹ̀díẹ̀ tó ń ṣe yẹn lọ́mọ̀ tó bá jẹ́ pọ́ bá jẹ́ pọ́ bá tẹ̀lé àṣẹ ọlọ́run tó tẹ̀lé súnà ànábì lọ́mọ ọlọ́run bá ti sọ fún ọ pé ìwọ lẹni tó jèrè tọ́pọ̀ jù mm-hmm. ìrìn pé fọkàn rẹ balẹ̀ wọ́n wo ju bàbá tó gbé tẹ̀sùmáà lọ́wọ́ tó gùn láti àárín tó gùn bí mm-hmm. kìlómítà mẹ́ta mm-hmm. ìgbé àwọn ilé lẹni ọlọ́run ọba àbáwọn tí wọ́n kójọ tí wọ́n ń hó lọ́lọ́run ọba lórí pé hàlà hàlà hàlà hàlà mọ́ fáwọn ilé lẹni ah. ọlọ́run ọba tí wọ́n sá ṣe súnà ànábì ń tẹ̀ sọ́lọ́lọ́ lọ́mọ̀ tí ọlọ́mọ̀ bá sọ pé faqad faza fawzan azima he has indeed achieved a great achievement Allahu Akbar ọlọ́mọ̀ bá lọ́mọ̀ sọ̀rọ̀ ìkàlẹ̀ <laughs> tí president kankan bá sọ̀rọ̀ ilé ní ẹni fún gbọ́mọ̀ tó kú yẹ́ ẹ̀sá ti jèrè ànẹ́bì kan bá sọ̀rọ̀ ilé yọ kan bó wá tó dúró dáadáa yóò sọ ọmọ nǹkan kàkẹ́ nìkan náà yóò sọ ọmọ àwọn ẹni ìsíwájú hmm. àwọn táńpẹ̀ lẹ́ni ìsíwájú lọ́dọ̀ tiwa asálàfù sọ́ọ̀lẹ̀ hmm. yóò dá ọ padà lọ́sọ́dọ̀ àwọn sọ̀hábà Hmm. kò ní jẹ́ kọ́ máa sọ pé nahnu rijalun wa hum rijal hmm. ní wọ́n sọ pé ẹbọ́ ọkùnrin làwọn náà ọkùnrin làwọn náà hmm. àfáà ní wọ́n ó jẹ́ àfáà ti ẹ̀láyé ànábì èmi náà jẹ́ àfáà ti èmi náà ní kò ní jẹ́ ọmọ àwọn tàbí'ìn hmm. àtàwọn ọ̀làmá tó yẹ sí pé ìgbà wọn súnmọ́ ìgbà náà Muhammad ni ó sì yọ ẹ́kù ní bí àṣejù hmm. àti pákáleke tẹ́bá lọ béèrè pé àwọn àwú kí ló bí àwọn pákáleke lórílẹ̀ ayé láàrin àwọn mùsùlùmí kí ló bí wàhálà ká máa dàlúrú láàrin àwọn mùsùlùmí kí ló bí gbogbo wàhálà ìwọ́de káwọn mùsùlùmí ọmọ ké aláàláàlá lórí títí káàkiri kò fi ń tóbi ju pé wọ́n ti já okùn àṣepọ̀ láàrin àwọn àtàwọn sálàfò ní hmm. tí wọ́n ọba já ni wọ́n ní ké báwọn òtúrí báwọn sálàfò ké bá ń tí wọ́n àwọn ni wọ́n practice ọ̀rọ̀ ànábì àwọn ni wọ́n practice ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn ni wọ́n practice ọ̀rọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam hmm. hmm. bàbá fẹ́ máa bá ti practice ẹ̀sìn àti ká padà sọ́dọ̀ wọn àwọn ni wọ́n sọ máa fi bá ti ṣeré bá ti ṣeré bàbá kọ́ tíọ́rì tà tíọ́rì ní káka quran káka sunna káka tafsir ṣùgbọ́n àfẹ́ fẹ́ ṣe pàtíkà rẹ̀ ọ padà sọ́dọ̀ wọn lọ́ba ríra rẹ̀ bí wọ́n máa ń ṣe jù wọn lọ ọ mm. tẹ̀sẹ̀ bọ̀gù padà mm. ẹgbẹ́ báwọn kan ṣe ń tẹ̀sẹ̀ bọ̀gù lásìkò dáwẹ̀ nípa báyìí ètò yìí yóò so ọmọ àwọn sálàfù wa ọlọ́wọ́ bá sọ́tù jẹ́rìí nùsùlátù nìsá 115 pé ẹ gbọ́dọ̀ tẹ̀lé ojú ọ̀nà àwọn sọ̀hábà ní ọlọ́wọ́ bá sọ pé wà man yushaqiqi rasula min ba'di ma tabayyana lahul huda wa yattabi' ghayra sabilil mu'minina nuwallihi ma tawalla wa nuslihi jahannam wa sa'at masira And whoever contradicts and opposes the messenger, after the right path has been shown clearly to him, and follows other than the path the believer's ways, we shall keep him in the path he has chosen, and burn him in hell. What an evil destination. Ọ̀yá tàbí ọ̀rẹ́rọ̀ tàbí ilẹ̀ mọ̀mìnì. Ọlọ́run bá sọ pé ẹni kẹ́ tó bá ti ń tẹ̀lé ojú ọ̀nà tí kìí sójú ọ̀nà àwọn sálàf. Hmm. And follows other than the believers hmm. way. Lẹ́yìn ìgbà tó ti kọ̀yìn sáà nábì tán sọ́dọ̀ lọ àìlọ́. Ọkọ̀yìn sáà nábì ó tún kọ̀yìn sáwọn sálàf. Oyin náà àwọn sálàf kọ̀kakọ́, hmm. àwọn náà ṣéwù wa tó kọ́ àńkéwù ní sálàf ṣé ìwò rẹ̀ wo ló kẹun kí ó tó lè fi wá Abu Hurairah ṣé hmm. ìwò rẹ̀ wo ló kọ́ kí ó tó lè fi wá Abu Bakr Siddiq ṣé ìwò àfá rẹ̀ wo ló kọ́ kí ó tó fi wá rí Abdullahi bin Mas'ud hmm. tọwọ́ ní Abdullahi Mas'ud ọsọ tí ẹni yẹn o àfá wa nítọ́sọ látẹ̀lẹ̀ à fi ju iná iná وساءت مصيره and what an evil destination. ààyè eh, tí ọ̀dà náà ló dé sí láti àwọn ní a máa sọ fún ìyàpọ̀ travel lọ sí Ìbàdàn ṣùgbọ́n ibi tó gbé orí àtà ló gbé ó rí pé ẹ ó gbé mi ọ̀lọ́ Ìbàdàn mọ́ eh, ṣùgbọ́n alikiamu sí máa lọ ọlọ́ náà ní ọlọ́run sọ fún wa pé ibi tó ń lọ orí ibi tó wọ̀ sí orí àtà lọ ló dé sí ọ̀tẹ́ àti màá ṣe lọ sọ́tù nẹ̀sà àwa fìfin ìwọ́ tó bá ń gbé tó yìí tó bá gbọ́ lọ́wọ́ sọ́tù nẹ̀sà àwa káwé ọlọ́run ló wí kalẹ̀ wọ̀tẹ́ àti màá ṣe lọ nínú ètò yìí níparí a tó máa gbọ́ àwọn kí ni dáwà àwọn ànábì Eh, eléyìí láàmà sàlàyé ní ẹ̀kọ́ tó ń bọ̀ insha Allah abẹ́lẹ́ ọba láàrin jùlọ yìí tá a gbọ́ kọ́lọ́n jẹ́ kó sàǹfààní fún wa gẹ́gẹ́ bí mo ti sọ níbẹ̀rẹ̀ gbogbo olùgbọ́ wa máa fi gbọ́ ètò yìí máa fi jọ́sìn fọlọ́n ọba mm-hmm. tó bá fi ń jọ́sìn fọlọ́n ọba ó rí bí ó sàǹfààní pọ̀ níbẹ̀ mm-hmm. bákan náà kò sì múra kó dààmú rí pé nítorí ọba gbọ́ ń bẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́run lọ́rọ̀ ànábì wà mm-hmm. wa o yóò wa àwa wa barakatuh. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh.